kí í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà òṣèré Nollywood ni Yul Edochie olótí ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pàápàá lórí ayélujára bí wọ́n ti ń fi owó ránṣẹ́ sí i tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì ń lo àwòrán òun láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa Yul Edochie òun ló lo ìtàkùn ayélujára rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí láti sọ bí olódùmarè ti kó yọ nínú ìjàmbá ọkọ̀ eléyìí tó sì ba ọkọ̀ náà jẹ́ yánnayànna Yul Edochie wá lo ìtàkùn ayélujára rẹ̀ pàápàá Instagram rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun mọ rírì wọn o kódà ó fi àtẹ̀jíṣẹ́ àti bí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣe fi owó ránṣẹ́ sí i sórí ìtàkùn ayélujára náà ó sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn wípé ẹni bá ṣe ní lóore ọpẹ́ là á òun mọ̀ lóore ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú mọ̀ọ́ká akọrin ẹ̀mí tọ́pẹ́ alábí ló ti lo ìtàkùn ayélujára tirẹ̀ láti bá dùnsìn oyèkàn tí ó jẹ́ akọrin ẹ̀mí pẹ̀lú ẹni tí orí kó yọ nínú ìjàmbá ọkọ̀ èyí tó ṣẹlẹ̀ sí láìpẹ́ yìí bí a kò bá gbàgbé wípé ọ̀pọ̀ orí ayélujára ló kún fọ́fọ́ bí àwòrán dùnsìn oyèkàn ti gba orí ayélujára kan pàápàá láti ọ̀dọ̀ àwọn akọrin ẹ̀mí tí wọ́n ń bá a dúpẹ́ bí olódùmarè ti kó yọ nínú ìjàmbá ọkọ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí tọ́pẹ́ alábí kò gbẹ̀yìn bí ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ nílọ́lọ́ yìí láti fi fọ́nrán fídíò eléyìí tó dàpọ̀ pẹ̀lú àwòrán Dùnsìn níbi tí ó ti fi ẹnu ara rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa wípé bí ẹ bá rí bí tí Ọlọ́run ti kó mi yọ ẹ ò ní gbàgbọ́ wípé níṣe ni òun fi ẹsẹ̀ òun rìn jáde kúrò nínú ọkọ̀ náà Tọ́pẹ́ Àlàbí kọ síbẹ̀ wípé irú Ọlọ́run ńlá wo à ń sìn ẹni tí ó ń kóniyọ nínú ewu ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú ẹ̀. If you saw the accident scene that I came out of. You can never believe that I walked out of that scene alive. ẹlẹ́ẹ̀kẹjọ adẹ́rìn pòṣónú ayọ̀ ajéwọlé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí wòlíì àgbà ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti rọ gbogbo àwọn àlùfáà àwọn òjíṣẹ́ olúwa tó ń ti àwọn tí wọ́n máa ń pe àwọn síbi ayẹyẹ gbogbo láti máa fi àdúrà tó gbóná ran àwọn lọ́wọ́ wípé kó má jẹ́ nítorí owó nìkan ṣùgbọ́n kí wọ́n máa lo àdúrà wọn pẹ̀lú láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn látàrí bí olódùmarè ti máa ń pa àwọn mọ́ tó sì máa ń kó àwọn yọ nínú ewu gbogbo kò ṣàìsọ ìrírí rẹ̀ eléyìí tó ti ní ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọ́wọ́ àwọn olè àti lọ́wọ́ àwọn ọ̀tá gbogbo bí olódùmarè sì ti ń kó yọ pẹ̀lú àti àwọn ìrírí rẹ̀ ọlọ́kùn òjọ̀kan léyìí tó wá ń lo ìtàkùn ayélujára náà láti rọ gbogbo àwọn òjíṣẹ́ olúwa àti àwọn tó ń pe àwọn síbi iṣẹ́ kí wọ́n rí i dájú wípé wọ́n ń fi àdúrà tó gbóná ran àwọn lọ́wọ́ ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú ẹ̀. Just want to encourage all our hosts inviting artists for programs. that um, after they might have paid, they should still pray for the safety of everyone they are expecting to make their day. I'm telling you. So it is not the money that you have paid that will bring them safely to the venue of the program. So I've had a lot. I could remember there was part, that particular year that we escaped 61 bullets. We're going for a program, you know. Escape 61 Bullet. Recently, I was, I was traveling with guys. We're going towards Oyo. we we were we were hearing gunshots on the way. We had to turn back, and yet the youth were like, "Ah, what is the meaning of this? Should we die?" So I want to congratulate my brother also tonight, brother Don't see where you come. Jesus be revealed. Congratulations to you, brother. The Lord bless you. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré kọ́láwọlé ajẹyẹmí ẹni tó tún jẹ́ ọkọ tóyìn abraham ajẹyẹmí ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán tóyìn ajẹyẹmí sórí ìtàkùn ayélujára náà fi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olódùmarè bí ayẹyẹ ọjọ́ ìbí obìnrin ọ̀hún ti kù láyọ̀ àti àlàáfíà tó sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé inú òun dùn jọjọ bí olódùmarè ti pa á mọ́ ó sọ wípé olúwa mo dúpẹ́ dúpẹ́ nítorí wípé òòrùn ìfẹ́ tí ó dára sí ayé òun tó sì kọ ọ̀rọ̀ síbẹ̀ wípé o kú oríire ọjọ́ ìbí aya mi ọ̀wọ́n nítorí wípé o ṣe iyebíye sí mi. ìwọ ní ayọ̀ mi gẹ́gẹ́ bí kọ́láwọlé ajẹyẹmí ti kọ́ sórí ìtàkùn ayélujára náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ tóyìn ajẹyẹmí abraham sì ń kí i lórí ìtàkùn ayélujára ọkọ rẹ̀ wípé o kú ayẹyẹ orí kádùn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òjíṣẹ́ olúwa ni Esther Ajayi ìyáàdúà òun ló ti na ọwọ́ MC Olúọmọ sókè níbi àjọ̀dún rẹ̀ tó sì sọ wípé ẹni tó bẹ̀rù olúwa tí kò ì fi àdúrà ṣeré ni MC Olúọmọ jẹ́ màmá Esther Ajayi ló fa MC Olúọmọ jáde níbi àjọ̀dún ìjọ rẹ̀ eléyìí tó wáyé ní àná òde yìí tó sì sọ wípé lára àwọn ẹni tí òun bu ọ̀wọ̀ fún pé ó bẹ̀rù ọlọ́run tí inú rẹ̀ sì máa ń dùn sí àdúrà tí kì pa àdúrà àìjẹ rárá òun ni MC Olúọmọ kò ṣàì ṣàlàyé wípé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá ń rò nípa ohun kan mìíràn wípé ọmọ ọ̀tá ni kì í ṣe ọmọ rere bẹ́ẹ̀ ẹni tí ẹ rò wípé ọmọ ọ̀tá ní í ṣe gan-an bẹ̀rù olúwa ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan níbi àjọ̀dún ọ̀hún tí MC Olúọmọ àti Koko Zaria tó ń ti àwọn akẹgbẹ́ rẹ̀ gbogbo ti fi fọ́nrán fídíò sórí ìtàkùn ayélujára wọn níbi tí wọ́n ti ń jó tí wọ́n sì ń yọ̀ lónímùkúlùmùkẹ́ níbi àjọ̀dún náà láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run ìpè Esther aj Àjàyí ti àwọn olóyè gbogbo tó ń ti ọba àti ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ pẹ̀lú tó ń ti Ọ̀ọ̀ni ìrìṣà pẹ̀lú gbogbo wọn wà níbẹ̀ ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú fọ́nrán náà. nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré àti pàràkòyí oníṣòwò nì Liz Anjorin ló ti lo ìtàkùn ayélujára TikTok rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ fún ìfẹ́ aláìlẹ́tàn eléyìí tó fi ní lọ́kànbalẹ̀ tó ní sí òun Liz Anjorin ló lo ìtàkùn ayélujára náà láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ nígbà tí ó fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára TikTok rẹ̀ tó sì fi orin ìfẹ́ tó dọ́ṣọ̀ sí lábẹ́ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Liz Anjorin lórí ìtàkùn ayélujára ayélujára ń sọ wípé lóòótọ́ ó yàtọ̀ sí àwọn òṣèré tó kù àti àwọn ọ̀rọ̀ ìwúrí ọlọ́kan òjọ̀kan ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú fọ́nrán náà. ìṣàbíyàn ní tọ̀hún adọ́ba mo dúpẹ́ fọ́lá mi tó fún mi mo ní ayé ìfẹ́ mi láyọ̀ ẹ wò dùnnú tó tún so mọ́ ayọ̀ ilé mi dùn ẹ wá wò ràdùn ọkọ̀ ìdùnnú ló ń ṣètò àdùn wáyà ìdùnnú tó jáyọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin òṣèrébìnrin ni Láìdé Bákàrè ló ti ń gbóríyìn tó sì ń kí ọmọ rẹ̀ obìnrin wípé òun mọrírì rẹ̀ o nítorí pé lára àwọn àṣeyọrí tóun ṣe ní ilé ayé ẹni tó jẹ́ alátìlẹyìn àti alágbọ̀ràndùn òun ó ní ọmọ òun nígbà tó ń sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ọk ọ̀pọ̀ nǹkan ni òun sì fi pamọ́ tóun ò tí ì tì síta pé nígbà tó bá yá àkókò àti àyè yóò wà nígbà tí òun yóò sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ribiribi tí ọmọ náà sì ń ṣe kò ṣàìtẹ̀síwájú wípé ìwé kan ń bọ̀ léyìí tí òun yóò ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ láìpẹ́ tó pe àkọlé rẹ̀ ní ọ̀nà láti di mílíọ̀níà láàrin oṣù mẹ́fà ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ léyìí tó sì ń kí ọmọ rẹ̀ wípé ó kú oríire eléyìí tí Elédùmarè jẹ́ kí ó pẹ́ ní ilé ayé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká orí ayélujára ni àgbànàkí olótìlò ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe fọ́nrán oníṣẹ́jú pélénjá sórí ìtàkùn ayélujára náà tó sọ wípé lásìkò yìí o ẹni tó ní ìtàkùn ayélujára yìí kò sí nílé rárá kí ẹnikẹ́ni má béèrè rẹ̀ léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká bíi MC Macaroni Kìkì àti àwọn ìlúmọ̀ọ́ká mìíràn máa fi ṣe yẹ̀yẹ́ wípé ọ̀rọ̀ náà kò dá lẹ́yìn wípé ikọ̀ Arsenal eléyìí tó ń ṣe àtìlẹ́yìn fún ti fi ìdí rẹmi nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà tán bí agbanàkí ti fi fọ́nrán náà sórí ìtàkùn ayélujára ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ọ̀rọ̀ kò bá kùn gbé láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tí ń wá sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ẹbọ eléyìí tó máa ń gbé nítorí ikọ̀ Arsenal kò gba ní nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ̀ ń látàrí bí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ti fi ìdí rẹmi nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n gba ẹ̀wù díẹ̀ nínú ẹ̀. This user is currently not available. Please try again later. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá máa gbà mí nímọ̀ràn ó gbọ́dọ̀ fún mi lówó ni nítorí wípé ìmọ̀ràn kan ṣoṣo tí mo lè gbà lásìkò yìí ó ní ọ̀rọ̀ olówó dé ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ó ní gbajúgbajà olórin Portable tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Mr Zenation ló sọ wípé lásìkò yìí o kí ẹnikẹ́ni má gbọ̀n òun nímọ̀ràn kankan ẹni tí yóò bá gbọ̀n òun nímọ̀ràn kó rí dájú wípé owó ń bẹ lọ́wọ́ òun nítorí wípé ìmọ̀ràn kan ṣoṣo tóun lè gbà lásìkò yìí òun ni kí ènìyàn kówó dání ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì sọ ìkọminú ọ̀hún fún àwọn olólùfẹ́ rẹ̀ pàápàá àwọn tí wọ́n gbà nímọ̀ràn ọlọ́kan òjọ̀kan. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà goya menor òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí àwọn olólùfẹ́ rẹ̀ fún àtìlẹyìn ọlọ́kan òjọ̀kan eléyìí tí wọ́n ṣe fún un pàápàá àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ àmì ẹ̀yẹ edis tí ó wáyé ní àná òde òní ó sì sọ wípé ó jẹ ohun tó dùn mọ́hun nínú jọjọ bí wọ́n ti fún òun ní akọrin eléyìí tí ó dára jùlọ lójú pópó tí inú òun sì ń dùn tí ayọ̀ ọ̀hún sì kún pẹ̀lú. Gòyà Menon ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ àti lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ alátìlẹyìn fún pátápátá tó ń ti àdúrà wípé òun kò ní já wọn kulẹ̀ òun yóò sì máa gbìyànjú láti máa ṣe eléyìí síwájú sí i lẹ́yìn tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára máa fi ọ̀rọ̀ ọlọ́kan jọ̀kan kí i wípé ó kú oríire kó tẹ̀ síwájú. kò ní jù bá ìlọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí w wípé bí olódodo bá dákẹ́ iṣẹ́ rẹ̀ á fọhùn fún un nítorí náà nínú ohun gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ kí a jẹ́ olódodo kí a sì jẹ́ akínkanjú á jù wá ṣe ṣògo rẹ̀ nìkejì Abíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.